ìfihàn orí kejìdínlógún. lẹ́yìn kan wọ̀nyí mo sì rí áńgẹ́lì mìíràn ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ wá tí ohun ti agbára ńlá ilẹ̀ ayé sì ti ipa ògo rẹ̀ mọ́lẹ̀ ó sì kígbe ní òun rárá wípé. bábílónì ńlá ṣubú ó ṣubú ó sì di ibùjókòó àwọn ẹ̀mí èṣù àti ihò ẹ̀mí àìmọ́ gbogbo àti ilé ẹyẹ àìmọ́ gbogbo àti ti ẹyẹ ìríra nítorí nípa ọtí wáìnì ìrunú àgbèrè rẹ̀ ní gbogbo àwọn orílẹ̀-èdè ṣubú àwọn ọba ayé sì ti bá a ṣe àgbèrè àti àwọn oníṣòwò ayé sì ti di ọlọ́rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ wọ̀bìà rẹ̀. mo sì gbọ́ ohun mìíràn láti ọ̀run wá ń wí pé. ẹ ti inú rẹ̀ jáde ẹ̀yin ènìyàn mi kí ẹ má bàa ṣe alábàápín nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ẹ má bàa ṣe gbà nínú ìyọnu rẹ̀ nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ga àní dé ọ̀run ọlọ́run sì ti rántí àìṣedédé rẹ̀ san án fún un àní bí òun ti san án fún ni kí o sì ṣe é ní ìlọ́po méjì fún un gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ nínú ago náà tí ó ti kún òun ni kí ẹ sì kún fún un ní méjì níwọ̀n bí ó ti yin ara rẹ̀ lógo tó tí ó sì wúwa wọ̀bìà níwọ̀n bẹ́ẹ̀ ni kí ẹ dá lóró kí ẹ fún un ní ìbànújẹ́ nítorí ó wí ní ọkàn rẹ̀ pé. mo jókòó bí ọbabìnrin èmi kì í sì ṣe opó èmi kì yóò sì rí ìbínú jẹ láé. nítorí náà ní ijọ́ kan ní ìyọnu rẹ̀ yóò dé ikú àti ìbínújẹ́ àti ìyàn a ó sì fi iná sun pátápátá nítorí pé alágbára ni olúwa ọlọ́run ti ń ṣe ìdájọ́ rẹ̀ àti àwọn ọba ayé tí ó ti ń bá a ṣe àgbèrè tí wọ́n sì ń bá a wu ìwà wọ̀bìà yóò sì pohùn réré ẹkún lé e lórí nígbà tí wọ́n bá ń wo ẹ̀fín ìjóná rẹ̀. wọn ò dúró ní òkè réré nítorí ìbẹ̀rù iṣẹ́ oró rẹ̀ wọn ò máa wí pé ègbé ègbé ni fún ìlú ńlá náà bábílónì ìlú alágbára nì nítorí ní wákàtí kan ni ìdájọ́ rẹ̀ dé. àwọn oníṣòwò ayé sì ń sọkún wọ́n sì ń ṣọ̀fọ̀ lórí rẹ̀ nítorí pé ẹnikẹ́ni kò ra ọjà wọn mọ́ ọjà wúrà àti ti fàdákà àti ti òkúta iyebíye àti ti páálì àti ti aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ àti ti elése àlùkò àti ti sẹ́dà àti ti òdòdó àti ti gbogbo igi olóòórùn dídùn àti ti olúkúlùkù ohun èlò ti eyín irin àti ti olúkúlùkù ohun èlò tí a fi igi iyebíye ṣe àti ti idẹ àti ti irin àti ti òkúta mábìlì àti ti kinamoni àti ti onírúurú ohun olóòórùn dídùn àti ti ohun ìkunra àti ti tùràrí àti ti ọtí wáìnì àti ti òróró àti ti ìyẹ̀fun dáradára àti ti àlìkámà àti ti ẹ̀ràn ńlá àti ti àgùntàn àti ti ẹṣin àti ti kẹ̀kẹ́ àti ti ẹrù àti ti ọkàn ènìyàn àti àwọn èso tí ọkàn rẹ̀ ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ sí sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀ àti ohun gbogbo tí ó dùn tí ó sì dára ṣègbé mọ́ ọ lójú a kì yóò sì tún rí wọn mọ́ láé. àwọn oníṣòwò nǹkan wọ̀nyí tí a ti ipa rẹ̀ sọ di ọlọ́rọ̀ yóò dúró ní òkèrè rere nítorí ìbẹ̀rù iṣẹ́ oró rẹ̀ wọn ó máa sọkún wọn ó sì máa ṣọ̀fọ̀ wípé. ègbé. E ègbé ni fún ìlú ńlá nì tí a wọ̀ ní aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ àti ti elése àlùkò àti ti òdòdó àti tí a sì fi wúrà ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú òkúta iyebíye àti páálì nítorí pé ní wákàtí kan ni ọ̀rọ̀ tí ó pọ̀ tó bẹ́ẹ̀ di asán àti olúkúlùkù olórí ọkọ̀ àti olúkúlùkù ẹni tí ń rin ojú omi lọ sí ibikíbi àti àwọn tí ń ṣiṣẹ́ nínú ọkọ̀ àti àwọn tí ń ṣòwò ojú òkun dúró ní òkèèrè rere. wọ́n sì kígbe nígbà tí wọ́n rí ẹ̀fín jíjóná rẹ̀ wípé. ìlú wo ni ó dàbí ìlú ńlá yìí. wọ́n sì kó ekuru sí orí wọn wọ́n kígbe wọ́n sọkún wọ́n sì ń ṣọ̀fọ̀ wípé. ègbé ègbé ni fún ìlú ńlá náà nínú èyí tí a sọ gbogbo àwọn tí ó ní ọkọ̀ ní okùn di ọlọ́rọ̀ nípa ohun iyebíye rẹ̀ nítorí pé ní wákàtí kan aṣọ di ahoro yọ̀ lórí rẹ̀ ìwọ ọ̀run àti ẹ̀yin àpọ́stélì mímọ́ àti wòlíì nítorí ọlọ́run ti gbẹ̀san yín lára rẹ̀. áńgẹ́lì alágbára kan sì gbé òkúta kan sókè ó dàbí ọlọ ńlá ó sì jù ú sínú òkun wípé. báyìí ni a ó fi agbára ńlá bì bábílónì ìlú ńlá ni wò ó a kì yóò sì rí i mọ́ láé àti ohun àwọn alùdùrù àti ti àwọn olórin àti ti àwọn afúnfèrè àti ti àwọn afúnpè ni a kì yóò sì gbọ́ nínú rẹ̀ mọ́ rárá àti olúkúlùkù onísọ̀nà ohunkóhun ni a kì yóò sì rí nínú rẹ̀ mọ́ láé àti ìró ọlọ ni a kì yóò sì gbọ́ mọ́ nínú rẹ̀ láé àti ìmọ́lẹ̀ fìtílà ni kì yóò sì tàn nínú rẹ̀ mọ́ láé a kì yóò sì gbọ́ ohùn ọkọ ìyàwó àti ti ìyàwó nínú rẹ̀ mọ́ láé nítorí pé àwọn oníṣòwò rẹ̀ lé àwọn ẹni ńlá ayé nítorí pé nípa oṣó rẹ̀ lé a fi tàn orílẹ̀-èdè gbogbo jẹ àti nínú rẹ̀ ni a gbé rí ẹ̀jẹ̀ àwọn wòlíì àti ti àwọn ènìyàn mímọ́ àti ti gbogbo àwọn tí a pa lórí ilẹ̀ ayé.